kí ni mo sọ fẹ́ pé mi fẹ́ máa rí ẹ pẹ̀lú stone. kẹ́ẹ̀ṣ òun fọ ni ó yẹ kí wọ́n gan wò pé kí ló ṣẹlẹ̀ èmi dúró digbí fún ẹ ń bí báyìí. abẹ́ máa gbà mí lọ́wọ́ olórí burúkú rolling olórí. ó wá sọ̀rọ̀ rolling náírà tó lo ògo lọ́jọ́ alẹ́ bàbá tún padà kú díẹ̀ ni ó dà pé lórí burúkú ni ẹ tó bá fi rẹ ewé wọn kò bá kúkú dànù ni. wà ṣé òun ṣeré ni ah. ṣé òun mọ̀ mọ́ ni ọ̀gá dé dìlì tiẹ̀ wá ń bí támínà ni stone ẹni tó bá dẹ̀ wà ní terminal o lè park sí ẹni tamina. ìwọ ló máa júwèé bóyá terminal one ló wà àbí terminal two tó bá dẹ̀ mọ̀ èyí tó wà wá wọ́n wáyẹ̀ ẹ̀tì nìyẹn. Ah, ah. Ah. bó ṣe wà iṣá ó yẹ kí n dojú ẹ ni ó yẹ kí n sojú ẹ di gálà kí n máa jẹ́ lẹ́nu. rà á ṣé mọ́mí ẹ ṣì ń ṣe period ṣọ́ lè bímọ mi. wọ́n lè lo surrogate ṣé o mọ ọmọ ni. ṣé dandan ni kí mọ́mí ẹ gbìn kù ni ọ̀dà tí mọ́mí ẹ bá láwọn ò gbìn ẹ mọ́mí ẹ lè adopt tí mọ́mí ò bá dẹ̀ adopt kọ́ mọ́ má sẹ́wọ̀n. o ti ń wá má lọ wá o. ọ̀dà tí bá wá ń kọ́. máa bójú ẹ jẹ gan